وصحبه ومن والاه بعد السلام عليكم بحبل من الله وحبل من الناس وباء وباء بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run nínú ààyè kẹwàálélọ́gbọ̀n ìṣúra ààyè àrà ọ̀fun wa ní òkú àwọn tí àti ìjọ àmàlẹ́ wọn hàmẹ́ sọ̀rọ̀ bá àdúrà ìṣẹ̀lẹ̀ ìwọ̀n ńlá àti àǹfààní àti àjùlọ èyí tí ọlọ́run ti fẹ́jọ yìí. Yàtọ̀ sí àwọn àjọ tó síwájú. Ìbùkún àgbéga ìjọba ti fún mi àtẹ̀jọ́ Mohammed sọ̀rọ̀ bá àdìgbà sílẹ̀ tí wọ́n ti bá mi. lọ lórí gbogbo àbáláyé láéláé. àbí wà á ní ìfọ̀kọ̀ tó kù máa lè ààrẹ ní ayé ààrẹ ààrẹ ní ìlànà nìkan tí mo fi láti lọ lórí àwọn èèyàn àbáyé àwọn èèyàn ti ń bẹ nígbà tí wọ́n lẹ́sẹ̀ láti lọ lórí àwọn èèyàn gbígbé ètò sẹ́wọ̀n náà fún wọn láti lọ lórí àwọn èèyàn àgbà wọn kéde lórí gbogbo èèyàn gbogbo ìgbà nítorí pé àwọn kan ti síwájú wọn tó ń lọ láti ìjọ àtúntò àti láti dé lẹ́yìn wọn tó ń lọ láti àwọn méjìlél nínú àtúntò síwájú wọn tó ń lọ láti wọn lọ. Ànábì àwọn anábì ọlọ́run gbogbo ọlọ́lá jùlọ ọlọ́lá jùlọ ìrẹ́ bẹ́ẹ̀ náà ìjọ sàlẹ́sọ̀ ọ̀sánmi sọ̀rọ̀ àdúrà sẹ́lẹ̀ ọlọ́lá jùlọ ìrẹ́ torí rẹ̀ ayẹ̀ ìtumọ̀ rẹ̀ wípé wà á lè mọ̀ bọ́ sẹ́kùn àrẹ̀ àdẹ̀mí òfin láti lọ àlẹ́ àrẹ̀ àdẹ̀mí ìtẹ̀lẹ́ lórí àwọn èèyàn àgbáyé ṣùgbọ́n tí ọ̀sán ló yọ ọ̀sán lọ sí ọba àdìgbà lọ sílẹ̀ ní àwọn ẹ̀rí òṣèlú àwa àwọn ẹni kọ́yọ̀ ọ̀mọ̀tẹ́ni wọ̀ kọ́yọ̀ ọ̀mọ̀mí àrẹ ìṣẹ̀lọ̀ àwọn ẹni ẹ̀jọ́ lọ́lá nínú gbogbo ìjọ ní gbogbo ìgbà gbogbo ayé gbẹ́ńtọ́ lọ́dá láyé kò sí ìjọsọlọ láti gbà nígbà Muhammad sọlọ àgbà àbùsọ. ọlọ́ni كنتم خير أمة أخرجت للناس كنتم أنيني إذ أنيني جريت kọ́ńtún ẹ̀yìn ní ànítúmọ̀ rẹ̀ àfihàn ànítúmọ̀ rẹ̀ àtúbẹ̀tìkàlẹ̀ pé kọ́ńtún ẹ̀yìn ti jẹ́ tẹ̀lé ẹtì jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ajẹ́pẹ́kọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún tẹ́lẹ̀ kọ́ńtún ẹ̀yìn ní ayé ànítún yẹn kí ẹ̀yin ní خيرا أمة أخرجت للناس خير أمة أي جتلوري أي جتلوري خير خير أتشرن وسي وامي خير فعل أتي الشر فعل مجد في لها صيغة المبالغة أبي صيغة التفضيل صيغة التفضيل مجد فيها في العلم ọjọ́ tó lórí tó lórí síwájú àlẹ́ ìlẹ̀ lórí tí ọtú ìdọ̀gbé á sọ pé àmọ́ ọ̀yọ́ mẹ́nu. وهب وعمر khayrun min olóore jù. àlejò náà bá wọn tí wọn wò yín wọn á fẹ́ bọ́ọ̀lù fún ẹ̀sọ́ bá ti sàn. pípé amúrún khayrun min bákẹ́rì pé amúrún bákúrò lọ ẹ gbọ́dọ̀ lọ. tọ́ eléyìí ẹ ti bá tó bọ́ọ̀lù lọ. tí bá yẹ kí kìí sá àkùrán ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ló lè di lásán ọ̀rọ̀. أنتم خير من سائر الأمم أنتم خير من سائر الأمم ربنا سبحانه في أين يوم ẹ̀yin ló ní gbogbo jẹ ìlú. ṣùgbọ́n náà ọba tó ti pín òní kọ́ wa lọ́rùn máa sọ. ọlọ́run fi hàn wá ẹ̀ṣẹ̀ gọ́ọ̀n. èdè tó kúrú tó sì mú tùmọ̀ ń fẹ́ wa kóńtò kọ́yọ̀rọ̀ ọ̀mọ̀lẹ́sẹ̀ ẹ̀yin ni ìjọ tó lóore bíjọ tó pé àmúrò kọ́yọ̀rọ̀ rìjà àmúrò kọ́yọ̀rọ̀ rìjà ibi báyìí ọlọ́run tó kọ́ kóńtò kọ́yọ̀rọ̀ ọ̀mọ̀lẹ́sẹ̀ tó pé خير الأمم مثل بعد السلام يساعد في بقول نكرة للغرب تبع الله بقول تبع سيري شكرا كنتم خير أمة أخرجت للناس أخرجت للناس صفة للأمة تريد كنتم خير الأمم كنتم خير أمة أخرجت للناس أي لولوج من هو الرجل طب جاء النبي محمد صلى الله عليه وسلم أعزمنا بصيغة المضي إيكي كنتم كان وأخواتها أما كفر لون mọ́ọ́dún náà bẹ̀rẹ̀ láti sọ pé ẹ̀yin lẹ ti jẹ́ ìjọ tó lóore jù rí fẹ́ẹ́ máa sọ pé rí lẹ ti jẹ́ rí ó túmọ̀ sí lẹ́yìn ìsìn kọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ ètò ètò ìjùmọ̀ rẹ̀ ìrọ̀ ẹ̀rọ àti àwọn ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ pé ìgbà tí wọ́n ti wọn ní ọpọlọ ìrì atẹ́kọ̀ọ́fẹ́ dàbí nínú àwọn ọ̀gá tó rọ̀ ọdún lọ́mọ ìsìláàmù. كابي حسن الترابي من سودان بس في السيس لا قرون كما يجيو لو أنا كما كيف با نتجد معلومة من الدين بالضرورة فكي تعقل أعوذ بالله ولكن كما نتجد جانب الله سلم حتى فإن نبيع في كلمة الله ومن الله ومن الله ومن الله ẹni tí wọn sọ pé ìgbà níbi ṣùgbọ́n àti náà ló lórí ó ní fi máa bí ètè ní ètò ìkọlọ̀ lọ́wọ́ tó ń tún خير كنت ولم تقول الآن كلا وحاشا يقول سيدي قد أبني أن يبات في ذات لقمة سوريا بعد الزمن على يا غاية سبحانه تقول لنا قلتم ولأنتم أي كنتم ولا تزالون بدل أزيجر أي لا يجد تبلوري أزيجر تبلوري كنتم خير أمة أخرجت للناس ẹ̀yin ìjà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin lẹni tó jẹ́ ìjọsọ lórí ọ̀kúrẹ́jẹ́ lẹ́nà tá a fàyọ jáde sáwọn èèyàn. pé ìjọ kẹtẹ gbogbo ìpẹ̀rẹ̀ tó lórí tó yín kò sí ẹ̀yin ní ìjọ tó lóore tó gbé orílẹ̀ bíjà tó ń sọ wá sí ọ̀nà ìṣẹ̀lẹ̀ Abu Hurairah ọbẹ̀ ọlọ́ọ̀bá lórí àdúgbò pé ẹ kó tó kẹrọ ọdún lọ sí àwọn sábẹ́ nìkan yàtọ̀ sáwọn ẹ̀yọ́ ìlà yàtọ̀ sábẹ́ nìkan ni àlùmọ̀ yìí àlùmọ̀ yìí jọ̀bẹ̀dà sí àná. سوريا أبو هريرة رضي الله عنه ولكل خير أمة أخرجت للناس ولخير الناس للناس أنتم خير الناس لله أيني جتلوري ولكم أرنك أيني الدنيا تلوري مري أيني جعلت الله أيني الدنيا تلوري فوق báwo lẹ ti dáa tó fáwọn yìí báwo lẹ ti wúlò tó fáwọn yìí báwo lẹ ti lóore tó fáwọn yìí àbí òré rà ní tẹ̀síwò nàbí ní sẹlẹ̀sì ní àná àkèyé torí ẹ̀yin lẹ́ wọ àwọn èèyàn wá pẹ̀lú chéèdì lọ́rùn ẹ̀yin ìjọ ànábìsíwá ẹ̀yin lẹ́ wọ àwọn èèyàn wá pẹ̀lú chéèdì lọ́rùn tọ́ba tí ó fi ní àfihàn ẹ̀yin lẹ́yìn máa wọ àwọn èèyàn wá láyé ẹ̀yin lẹ́yìn máa wọ àwọn èèyàn ẹ̀yin ó mọ́tò ìjáàbà làbó òrìrà tọ́ka sí ẹ̀yin tẹ̀ ti gbọ́ tẹ̀ gbà tẹ̀ jẹ́ mọ́tò ẹ̀yin lẹ lóore nínú gbogbo ọjọ́ yóò fi tọ́lọ̀ dá ọ̀nà ó lẹ́gbàá àtijọ́ ni tó lóore àbó òrìrà ni ẹ̀yin tẹ̀ ti jẹ́ mọ́tò ẹ̀yin náà máa fi déèlì wọ àwọn èèyàn lọ́rùn tẹ́ máa wá wọ́ wọn wá àti ẹ̀sọ̀ kólò ìlà títí tí wọ́n fi gba ìlànà ìdíjà ìdíjà nítorí olè ti fáwọn èèyàn lọ ẹnikẹ́ni ọ̀gbìn àwọn èèyàn wá sí díẹ̀ sí náà tí èmi tẹ̀sí fún ọlọ́run kò ní pé àdúgbò náà ń pàdé nínú gba ìsìláàmù kó lè bá sórí rẹ̀ gba ìsìláàmù kó lè bá là gba ìsìláàmù kó lè bá sórí rẹ̀ ọ̀dà bí bàtà ti tẹ̀ ní fún ọlọ́run tí èmi náà ní fún òkúta ìsìláàmù gbàdá gba ìsìláàmù ìdíjọ́ fi jẹ́ ẹni pé dáa látàrí kí wọ́n ní wọ́n dàbí gbàtà fi jẹ́ ìgbà àwọn ọ̀rẹ́ lọ́rùn torí pé ẹni tí wọ́n gba Islam ó tó rí ẹni tó ti sábà tó ti gba Islam èèyàn rí ní àbí èèyàn rí èèyàn rí ẹni tó lọ sí ti sábà bí àti gbà ọ́ là níbi àti wọlé èèyàn rí ní àbí èèyàn rí bẹ́ẹ̀ bá wá sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú náà orí gúdí àbí òdì òdì tọ́ sáà wá sí nítorí lè mú wa tó ṣe sábà bí tá a ti dé ní tó dáa rẹ̀ náà ti bẹ́ẹ̀ lé èèyàn mélòó ní pé èèyàn tẹ́tí sáà kí ló sọ rẹ̀ tẹ́tẹ́ pé ìdìgbà pé èèyàn ti jẹ́ Islam láti bá ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti dán láti ìlú àgísẹ̀ Islam kíkékí gbogbo ìdíjẹ́ ilé Islam kan kó kó kọ́kọ́. èèyàn mélòó nínú wa ìlú wọn á dàbí ẹni tó ti dé nígbàwọn èèyàn lọ́rùn tó ń pè wọn tẹ̀sẹ̀ náà. bí ó pè wọn tó ń bọ̀ ìgbà gbọ́dọ̀ tó ti lórí àwọn àfọ àtàláwọn pé èèyàn mélòó náà ló pè lèṣin lọ́rùn gẹ́gẹ́ bí yíyó tó di mùsùlùmí èèyàn mélòó náà ti pè lèṣin lọ́rùn tó dé ẹsẹ̀ tó di mùsùlùmí èèyàn mélòó náà ti pè lèṣin lọ́rùn tó dé tó di mùsùlùmí èmi lò kéde débi pé ẹ lọ ra jẹ́ lọ́jà o ìtumọ̀ rẹ̀ ni pé ìgbà tẹ bá tẹ bá tẹpẹlẹ mọ́ pípé pípé pípé sẹ́sẹ̀ náà lọ́dà bí gàdá ẹ̀ ṣe nìkan kò ní fẹ́ gba islam yóò wá dábí gbà tó ti fi pípé tẹ̀ ń pè ẹ̀ fi jẹ́ ní pààyàn torí tó bá gbé kùn lọ́wọ́ lọ́rùn yóò bọ̀ ọ́rùn tòsíìnì tó wà lọ́rùn rẹ̀ kò wá níbi ó lè bọ́ọ̀lù títí tí òkùtẹ̀lẹ̀ wọ̀ islam táwọn aṣíwájú ti fi táwọn ti fi lẹ́ẹ̀lú sọ̀dáàtì sọ̀dáàtì ẹgbẹ̀rún kan yóò gba ìsọ́ọ̀n ní rahmatan min Allah lórí ìké àtàánú ọlọ́run ìdígbẹ́ ìsọ̀ ló pè wọ́n jẹ́nẹ́rálì ìgbàdé ìgbà ìsìlá èso túmọ̀ sí ti mùsùlùmí ọ̀pọ̀ kò tó nǹkan ẹni tí ń bẹ òṣìṣẹ́ ni ẹni tí ń bẹ tó ti jẹ́ mùsùlùmí òṣìṣẹ́ sí òṣìṣẹ́ láti ti gbé ìlànà torí tó bá yẹ kí wọ́n ti sẹ́kùn ìlànà wàláhì ọ̀pọ̀lọpọ̀ ní ọgbà ìsàn nítorí pé ìgbà tí fún ọlọ́run balẹ̀ ẹ̀ ń fẹ́ máa rẹ̀ ní ọgbà ìsàn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti kékeré tó ti fọ́nà sí ẹ̀gbọ́n balẹ̀ sí òun wò pé rọ́pọ̀ mi tòṣìkò kọ̀ rẹ̀ ti sàlàyé ẹ wá ní láti gbogbo ẹni tí a ń sọ bá lè máa lò láti fi polongo ẹ̀gbọ́n náà ìwọ́ wa dàbí ẹni tó ti ṣe ìfáwọ̀ yẹn lọ́rùn torí kí wọ́n lè bá wọ ìgbà. ìtumọ̀ rẹ̀ kuntum khayra ummatin ukhrijat lin-nas ike ìjọ anábì Muhammad sallallahu alaihi wa sallam ó lè jọ tó lóore dunu gbogbo ìjà yòókù wa anfa'u an-nas lin-nas àwọn ìsìlámù yẹn tó ti dẹ́ni tó wúlò sọ́sàǹfà ní ìfọ̀ máa yẹ sọ́sàn àlọ́ torí ẹ̀ lọ́nà sọ pé تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ìdí tá a fi jẹ́ ìjọsìn lóore ọlọ́run bá tún yẹ nàná rẹ̀ ọ̀sàlàyé rẹ̀ yéké kó lè bá a yọ ó lè ba àyè mi sábà bá a máa tẹ́ra wọn jẹ́ kíkọ́ wa ládàá láì ṣe sí ọlọ́run ti torí rẹ̀ sí wa lẹ́nu jọ́dá sábà bá a máa fọ́nù pé kò sí ro wa ní nǹkan tó ti ṣe é pé ń tún wa tá a fi jẹ́ ìjọ́jọ́ dá tí ò sí rẹ̀ ìwọ ọ̀jẹ́ ń ṣe ṣe. nǹkan náà ní sẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ náà. ń dọ́kítọ̀ yín ti ìjọ tó lóore fún gbogbo èèyàn ó náà pé ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ìjọ yìí máa fòrò èèyàn láti ṣe dáadáa tí wọn náà bá ti jọ kan náà tó ti pé ámì rọmbi màrú ni ọ àwọn máa fọ àwọn èèyàn láti láti ṣe dáadáa ọwọ́ nu wọn àbọ̀ nu wọn wọn náà wọ́n nu torí ẹ̀ gbogbo alágbọ́dọ̀ ti fi ọ̀rọ̀ èdè pé báyà èèyàn sọ pé ènìyàn ẹgbẹ́ káràkátà nínú kí ni wọ́n wá dé di ẹlọ́kírun ẹlọ́kírun bá wọn tó wá tó kírun tó àhà nǹkan púpọ̀ lọ wá nílẹ̀ ẹgbẹ́ mùsùlùmí wọn ọ̀pọ̀ àwọn èèyàn láti fún ọlọ́kírun kí ni wọ́n wá dé di ẹmẹ́jáde ẹmẹ́sẹ̀jàmbá ọ̀pọ̀ àwọn láti fún ọlọ́jáde fún ọlọ́sẹ̀jàmbá tó tó mùsùlùmí ni ọ wọ́n ti ti máa ń gbé ọlọ́run bá tó lè jáde o ti ká ó láwàá wí hàn ètò lè wí àwíjàre kan sí ètò lè rí mu wá sẹ́kùnmọ́rún náà bẹ́ẹ̀ mẹ́rù ẹ̀ máa pa àwọn èèyàn láti pípa ṣe dáadáa wọ́n tẹ̀lé àwọn náà àmì mọ́tà ẹ̀ ti máa kọ́ fún wọn láti ṣe bàjẹ́ ẹ̀ máa pa wọn láti láti ṣe dáadáa ẹ̀ ti máa kọ́ fún wọn láti ṣe bàjẹ́ wọ́n mẹ́rù fún ما دل الشرع على أنه معروف والمنكر ما دل الشرع على أنه منكر إنسان في الجالات òun náà ní sófin ọlọ́run tọ́ka sí pé òun dáadáa ti ṣe. nígbà tí pé láìda náà ní sófin ọlọ́run tọ́ka sí ipa ìdá. kíkẹ́ ti pé ọlọ́kà jókòó lóòrò ìgbé náà kílé yọ ọ̀dà yọba ti jẹ́ pípọ̀ ọ̀dà lọ́ba máa kọ́ fáwọn yẹn. òòrò kílé ìjà yọba ti ti dáadáa lọ́dọ̀ ọlọ́run lọ́ba máa kọ́ àwọn yẹn láti fi pọ́n sí torí tó bá jẹ́ bẹ́ẹ̀ àìmọye sọ́dà lónìí ọ̀dà àìmọye tí ó sì dá lọ́sọ̀ pé kí ni lọ́sọ̀ kọ̀dà torí ẹ̀ ká tó sọ pé ṣe dáadáa ká sì tó sọ pé má ṣàì dá láàbù ìjẹni nàlàyé àfikà nímà ìlú fìhì dàrífù màrúfà màrúfà wàlúùkàrà mùkàrà ìmọ̀ tó ti pé ní oṣù ọmọ dáadáa ní dáadáa ti ṣe oní oṣù tí mo nígbà tó bá ti ní màdìgbà tó dáadáa ti ṣe lélẹ́yìí àyídá ti lélẹ́yìí yóò rọ̀ ọlọ́run láti pa wọn láti fún wọn ṣe dáadáa yóò sì rọ̀ ọlọ́run láti pọ̀ fún wọn láti ṣe bàjẹ́. ìwọ láì nímà nípa ìwọ ní dáadáa ìwọ láì dá kò lè rọrùn láti jẹ ní ọmọ àwọn èèyàn lọ sí ibi pé dáadáa lélẹ́yìí àyídá ti lélẹ́yìí. torí ẹ̀ ṣé ìjọ káwá tó ìjọ àtàlẹ́ Muhammad àìmọye nǹkan làwọn èèyàn máa kọ́ da sí òkúta àìmọye nǹkan ìní wọn máa kọ́ da sí òkúta àìmọye nǹkan tí wọ́n sì máa pípọ̀ da tó sì dá nù ọ̀rọ̀ àwọn alẹ́ èyí tó da yàtọ̀ sí èsì ọ̀dà àyàtọ̀ ká ṣe béèrè àbí ká wá mà torí ẹ̀ ọlọ́ni ìjọsọ yìí di ìjọ òun náà ní ìpínpín ìpanilásẹ pé ká fi dáadáa ìkọ̀kúnni láti ṣèbàjẹ́ ìpanilásẹ láti fi dáadáa ìkọ̀kúnni láti ṣèbàjẹ́ ìlọsọ yìí di ìjọ tó lórí ṣùgbọ́n ẹ̀yin tí wá ti àtìpàtì ń tàmẹ́lẹ̀ kára yìí sínú rẹ̀ ti tó kú kò périkìtì. wọ́n tún mí nù ẹ̀rí ńlá ẹ̀ ń pa wọn láti kún sí dáadáa ẹ̀ ń kọ̀ fún wọn láti ta ẹ̀dá ẹ̀ gbọ́dọ̀ ń bọ́ fúnra yín subhanallah ẹ̀yin gángan alára gbọ́dọ̀ ń bọ́ fúnra yín ìfẹ́ ni yóò sọ fáwọn èèyàn pé wọ́n ti dáadáa wọ́n wọ́n ta ẹ̀dá owó fi kọ́ tó ti lọ́sẹ̀ yìí láyé fún mi là nígbà tó ti kó nǹkan jẹ fúnra rẹ̀ gbọ́dọ̀ ń bọ́ ẹ̀dá fún mi wọn láǹfààní ẹ̀ ti dáadáa ẹ̀ wọ́n ta ẹ̀dá nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n tó ní kámẹ́ta ìdá ńlọ ń pé ògbọ́ náà gbọ́ débi tí wọ́n fún fi tọ́sọ̀ sí wa. torí ẹ̀sọ́ eléyìí tó bá ní kó ṣe dáadáa torí kámẹ́ta ìdá òun ara ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀. wọ́n yẹ sọ pé wọ́n ń lọ ìlà ẹlẹ́mí láàtàn lọ́ra ìlà àmẹ́lí yẹn ń bá òun kẹ́rin mi wà lẹ́yìn. يضرك تقصيري wọ́n ti sọ pé ìmàmí ní kò wò wọ́n wò wá rí ìjọ yìí sọ bẹ́ẹ̀ wo ìmàmí pọ̀ sàkà ní lára àmàlú wọ́n wò wá rí àwọn ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ kẹrin sọ́wọ́ ẹni pé ìmàmí lọ kíyèsí lọ sàkíyèsí yóò wúlò fún ọ. wọ́n lẹ́yìn wọ́n lẹ́yìn rúkẹ́ sàkíyèsí àti ètò òní kò ní ní ọ lára kò ní kópa lára bọ̀ láti máa wò máa ní àǹfààní mẹ́fẹ̀ẹ́ wọ́n wò wá ní torí òrìṣẹ́ mi náà ṣe tí wọ́n ti kẹ́sì wọ́n yìí ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n ìmánì wọn kọ́wúlọ́ wà ìtẹ̀kọ́ọ́nù wà ẹ̀mẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́dù àti iṣẹ́ kìí ṣe pé ìgbàgbọ́ lásán tó wà lórí ahọ́n tí ò sí lọ́kàn bẹ́ẹ̀ni ṣe ìgbàgbọ́ tó tẹ lórí ahọ́n àtọ́kọ̀ ìwọ́n dàbí ti wà kẹlà ìmánì tí wọn ọ̀kárí gbogbo nǹkan ìmánì tí wọn ọ̀kárí gbogbo nǹkan ìmánì tí àwọn aṣíwájú wa rere wọ́n fi ṣèwà ìmánì àwọn aṣíwájú wa rere. ọ̀hàn lára wọn ọ̀hàn lára wa ìmánì kan ní tó fi iṣẹ́ torí délé كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ابن عباس رضي الله عنهما ما في التبليغ كنتم خير أمة أخرجت للناس واني هم الذين هاجروا مع رسول الله صلى الله عليه وآله وسلم من مكة إلى المدينة واني خير أمة أخرجت للناس جبل رجل فأمجد وابا مجد وانا لا متابع النبي محمد صلى الله عليه وسلم وفي الهجرة لكن مكة والمدينة لكن تفسيرها ابن عباس راوي gbígba tẹ̀síra àwọn míì wọlé ń bi ọ̀làgbàjì nítorí pé kóńtó ń kọ́ ìrọ̀kùnrin. ìjọ anábìtì wa sọlá lápapọ̀ lọ́nà ọba ń báwí wọn ti ti ń bẹ láyé nínú wọn àti tí ó di ìdíjọ pẹ̀lú àfihàn pàtàkì jùlọ àwọn ẹni tó gbọ́ lọ́gbọ́ nínú ìjọ anábìtì Muhammad sọlọ́lá àdìwà àdìsẹ́. ìkọ́nìtò ọ̀kẹ́yọ̀ ọ̀mẹ́sẹ̀ ní ọ̀kẹ́jà ti rìn náà ẹ̀yin lẹ́ lóore ìjọ tó lóore táà mú jáde wá bọ́ mọ́ ìmọ̀. ìrẹ́ ìmọ̀ mi kékeré رحمه الله تعالى وتوقع تنتهى سؤال إقرارا تفسير أبو الله بن عباس بكم مثل ما لو في تعليم الشريعة العام يبقى على عمومه حتى يرد التخصيص ولا تخصيص هنا èyí tó bá wá tó wá níwá èyí tó kẹsàn-án gbòòrò tó kárí gbogbo èèyàn àwọn àlò lórí gbogbo ìfẹ́fẹ́ tó gbòòrò ni àní sẹ́yìn lórí àwọn kan yàtọ̀ sáwọn títí sẹ́yìn kan ó fi wá di àyọkú àtìlẹ́yìn kan tó sàyọkú òbí ìdí ni àtàkùn kólítọ́ káyọ̀ ọ̀mẹ̀tẹ̀ fọ́kùrẹ́jẹ̀ ńlẹ̀ náà ọkọ̀ ìgbòkò di ọ̀yẹ́ títí jọ́pẹ̀ dà ọ̀kẹ́ yá torí ẹ̀ ìmáàmù kẹ̀kẹ́ ní ìbámu pẹ̀lú òfin dáwé wọn ni wọ́n fọ́ عامة في جميع الأمة كل قرن بحسبه إذا لو أتنك آية أوكي أقول أوكي أقول ملايا النبي محمد صلى الله عليه وسلم كتبه ولولوري ولولي الكوفية في كتابه ṣùgbọ́n gbogbo ògbà gbogbo ọgọ́rùn-ún ọdún kan pẹ̀lú gbòǹbà tẹ̀lé. gbogbo ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan nínú ọjọ́ ayé ọjọ́ orí ìjọ yìí pẹ̀lú báwọn èèyàn lọ rẹ bá ti fẹ́ rí i. tẹ́lá ọgọ́rùn ọdún àkọ́kọ́ àwọn ló lóore ju gbogbo àwọn tó ṣẹ́kù nínú ọjọ́ àlẹ́bí lọ. àwọn ọgọ́rùn àkọ́kọ́ the fourth generation the fourth century of Islam ọgọ́rùn ọdún àkọ́kọ́ àwọn èèyàn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń tẹ̀lé lọ́nà nípa Muhammad olùkọ́ àdìrà àdìrà sẹ́lẹ̀ àwọn eléyìí àwọn ni àwọn tó lóore jù ní ìjọ yìí ìjọ yìí lápapọ̀ ló lóore jù tẹ báwo wọn ti gbogbo èèyàn tó ti síwájú ṣùgbọ́n ìjọ yìí náà gángan fúnra ara wọn ìpele ìpele náà ti là àwọn ẹni tí ń bẹ ní ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ nínú ọjọ́ orí ìjọ yìí àwọn ló lóore àwọn ọgọ́rùn-ún ọdún kejì àwọn ni wọ́n lórí tẹ̀lé wọn àwọn ni wọ́n fọwọ́ lé wọn ọgọ́rùn-ún ọdún kẹta àwọn ló tún fọwọ́ lé àwọn eléyìí bẹ́ẹ̀ ni ọmọ wa wáyé ọgọ́rùn-ún ọdún kejì làwọn ọmọdé máa ń sùn náà ọgọ́rùn-ún ọdún kẹẹ̀ẹ́dógún mẹ́rìnlá náà wà ọgọ́rùn-ún ọdún làwọn wà báyìí ọkọ̀ ajé àbí ọ̀dọ́ wa.

torí ti eléyìí ní ìbámu eléyìí jẹ́ ìbámu pẹ̀lú àwọn àdé tó kún lóye dáadáa tó wá látọ̀dọ̀ àtẹ̀gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà kọ́yìn olùkóró ní kọ́rìnì ثم الذين يلونهم ثم الذين يلونهم àwọn tó lóore jù nínú ìjọ ìfúnmá ìjọ ìjẹ́nà lóore àmọ́ àtúntò wọn lóore jù nínú ìjọ yìí àwọn làwọn èèyàn wọn bẹ ní àkókò tèmi hundred years àkọ́kọ́ tọmẹlẹdínlẹ yẹn lónà lẹ́yìn náà lọ àkàn àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ wọn second century tọmẹlẹdínlẹ yẹn lónà lẹ́yìn náà lọ àkàn àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀yìn sì máa kàn sáré àwọn ní wọn bẹ ní the fourth century tọ ìjọba jẹjẹ báwọn ni wọn bẹ àwọn náà lórí tí wọn ayé tó pé ẹnìkan yóò máa bẹ máa tẹlu wọn kí wọn má dájọ rẹ lọ dáàbò adájọ́ rẹ̀ kókó lọ́rẹ̀ ti gbà rẹ̀ oníbàtìrì dàdí. Eréje lè ó ti rí nù. Ìjọ yìí jẹ́nẹ́rálì àní lólórí àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn náà kọ́ ìpele ìpele ni. Ẹjẹ́ àtúntò wo ẹ̀rí mi ló fi hàn pé ìjọ yìí lólórí. Lápapọ̀ wọn, èsì bí Abdullahi bin Abbas ti ọ̀rọ̀ àwọn ọmọ ti kọ́ mi. Èsì bí Abdullahi bin Abbas ti mi wípé àwọn tàbí nìkan ni àwọn tàbí náà gan àwọn tó ti hijira rárá ìjọ yìí lápapọ̀ wọn lórí ẹ kọ́ tó lọ sọ. وكذلك جعلناكم أمة وسطا بي لو أنه بسيني جوكا وسطا خيارا إذا تلوري وسطا iná lẹ ẹ̀mí ó ti pàtàkì gbégbé yẹn sọ́ra ó kàn fún àwọn sọ̀rọ̀ ó ti fẹ́ pa àlùkùránì òun mẹ́tẹ̀ wọ́n kọ̀kọ́ ẹni tó sọ̀rọ̀ wọ́n kọ́ lédè lásọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n kọ́ pé etí àti etí àárín wọn ni ọ̀kadà kẹ̀kẹ́ àlọ́kùnrin ọmọ mẹ́tẹ̀ wọ́n kọ́kọ́ ọlọ́run ẹ̀yìn ìjọsọ wà láàrin láàrin báyìí. ajẹ́ pé àwọn kan tí wá sí wa àwọn wá nílà àwọn kan wá pọ̀ lẹ́yìn sí wa àwọn àti méjì ọ̀gbìn tẹlẹ yẹn ọmọọmọsẹ wọn kọ́kọ́ ẹ̀yin kìyàrọ ẹ̀yin ìjọ tó lóore fẹ ọbẹ tó ń kín tẹsíìrì tálá kọ́kọ́ lẹ́yìn eléyìí ayà kúránì kóńtùm xeyọ ọmọ ẹ ẹńtùm xeyọ ọmọ ẹ ibi kuma ọ̀kẹ́ta ẹ̀ka ti àlùna fún ọmọ mẹ́tẹ̀ẹ̀ni wọ́n tọ́tọ́ báyìí láti sí ìjọ yìí ní ìjọ tó ti kíni ní ìjọ tó lóore torí kíni lè dẹ́kun lọ́ṣọ́ ẹ̀dá àrẹ náà torí kẹ́yìn olùwà àtẹ́lẹ̀ ẹlẹ́rìí lórí àwọn èèyàn tó bá ń jọ́ gbẹ̀dẹ̀ àfihàn ìjọ yìí yóò jẹ́ lórí àwọn èèyàn tó bá ń jọ́ gbẹ̀dẹ̀ àfihàn. báwo àtẹ́bí wọn wá fáwọn ìtumọ̀ rẹ̀ náà yọrọ àwọn èèyàn ti náà ẹ nígbà tó máa rí yà ẹnu kó gbogbo ẹgbẹ́ ẹ̀mí sí lọ fún láyé mi lè sọ pé àwọn fún àwọn lájú we know the way out ẹ̀yin ò máa the way out fa i if you know the way out from the hellfire yọ ọmọ ẹjọ gbèjà sí àná nígbà tó bá dájú àwọn wèrè àwọn ọ̀daràn lọ́wọ́ tí wọ́n di pé kò sọ́nà kálukú ọmọ àti náà lẹ́mi nù àlẹ́ ìṣẹ̀lẹ̀ àti ojúṣe fáwọn èèyàn rẹ̀ àtijọ́ fún wa ojúṣe fún wa lójúṣe ọlọ́mọ ẹ kẹ ojú ọ̀sẹ̀lẹ̀ dọ̀gbìn dàgbìn yà ojúṣe fún wa lójúṣe fún wa ojúṣe fún wa yà ọ̀pẹ̀ ọlọ́mọ bá sọ pẹ̀tọ́ ńgbọ́ ẹ̀yìn èèyàn lẹ́mi nù àlẹ́ ìṣẹ̀lẹ̀ sẹ́wọ́n fọ́dún kó àlọ́ ọkọ̀ is the nine hundred and fifty days o is the nine hundred and fifty weeks is nine hundred and fifty months nine hundred and fifty years subhanallah bẹ́ẹ̀ mọ̀ pé ṣé máa ń fún uh, yẹn ní àìsáyẹ́ǹtì ẹ̀ ìyẹn tó wí tí ń wí báwọn èèyàn yóò fi sùn pé àà ah, ah. ṣe dáńtì ládàá náà lákòókò máa ń tó kọ̀ ọ́ ẹsùn lọ wí fún wa àti ìyàwó mi àbúrò lọ́hà máa lè fún mi ní ìlà ìlà yìí ẹ̀yìn ìyá mi ẹ̀sìn ọlọ́ alẹ́ ẹ̀sìn ọlọ́ mi tọ̀tọ̀ láti sòdodo jọ́sìn fún àkọ́wé pa sẹ́wọ̀n pé wọ́n á tún ti lọ́la bàbá yá kọ́ mi ní bọ́ ọ́n ẹnì pé kó gbòdó la àbí máa yọ ẹ̀jẹ̀ lọ wá sẹ́mi kọ́ anabi nu hàn islam nine hundred and fifty years tó wáyé kẹ́nìkan nínú àwọn èèyàn wọn wá mú wọn mọ́. forty nine lọ́lọ́run àtẹ̀tẹ̀ wọn lọ́wọ́ àtẹ̀tẹ̀ tẹ̀sán pé lọ́lẹ̀ lẹ́sàlẹ́nà lẹ́bí iná ọ̀rọ̀sẹ̀lẹ̀ ilé ìkẹ́ wọ̀lẹ̀ lẹ́sàlẹ́nà ọ̀rọ̀sẹ̀lẹ̀ ẹni tá ara náà ti di àbí àtúntò bí àwọn ànábì náà lè rí ẹ̀yin ya ló hà ń gbọ́ sẹ́ ma ó ti tẹ̀sán kéèmù àárín ọkùnrin ọmọ ìtàkùn lójú sáà rí ọlú. mo ti sẹ́ fún yìí nine hundred and fifty years bẹ́ẹ̀ ló wà ní sahih sahih al-Bukhari mo ti sẹ́ fún yìí adúlọ́ ọdún nǹkan ọlọ́run ọlọ́run ní jẹ́ kéèyàn máa parọ́ máa lójú wa ọ̀gá ìwà ní ọ̀rọ̀ lọ́gbọ́ yìí àwọn èèyàn rẹ wọ́n ti nà ẹ̀ báwọn ọmọ rí ẹ dábò tó ìsọ̀rọ̀ ní ìdí ọwọ́ adé pé wọ́n máṣá àlá apá kan ní ọ̀sán ránṣẹ́ wá àdìpá mi àwọn èèyàn wá ti nà ẹ̀ lọ́jọ́ kejì sọ̀rọ̀ pé ìyẹn lè fi náà jẹ́ kí a. torí pé jọ́kẹ́ tí wọ́n bá yín sọ̀rọ̀ sẹ́yìn sọ pé ẹ̀ nígbà táwọn èèyàn sọ fún mi bọ́rọ̀ lọ ní. ẹ̀jẹ̀ nítorí parọ́ nítorí parọ́ irọ́ kejì. inú òbí wọ̀ tó ti pé èèyàn lásán kẹ́lẹ́ ọ̀yẹ́sà nẹ́bí ẹ̀dá sọ̀rọ̀ nẹ́bí lọ nine hundred inú bí nígbà táwọn èèyàn yìí kọ̀ láti gbà débi kó bẹ ọ́ ṣépè fún wa ọlọ́dà kò pa wọn. mọ́tò ẹni kankan kú wọn àbẹ́ àwọn ọmọ wọn lè gbà wọn kódà tó máa dúdú ma ọ̀daràn wọn bì. ọlọ́run ti pa gbogbo wọn àwọn èèyàn wa ló pé lóòrò. we have never seen him in our life. <laughs> ẹ̀lẹ́dìí ni wọ́n. هذا كان يجري فهم في كتاب التفسير إمام البخاري وما يوا ومرة كان سيوا كان يجري فهم تفسير آيات إنه البخاري كان يجري فهم النبي نوح عليه السلام أمة محمد صلى الله عليه وآله وسلم جاء النبي محمد آه هو أدري أدري يعني ترى نوح àrẹ ìṣẹ̀lẹ̀ àárín wọn àmọ́ ṣé ẹ ń dáhùn fáwọn ẹbí kan jẹ ló hàn ṣé ẹ ń dáhùn pé kí àmàdájú mi kékeré bá ti ti mọ àwọn ọmọ wa àmọ́ wọn lọ bí wọn àwa yìí bá wọn ti ti wọn ìwọ àti olùnẹ́ọ̀dúnrún fífi yẹ níbi pé àwọn èèyàn yẹn wọn kọ̀ wọn láti gbà a sì mọ gbogbo tí wọn lọ sí fún aró yìí nígbà tó tó anabi náà àrè ìṣẹ̀lẹ̀ anabi náà àrè ìṣẹ̀lẹ̀ ọbẹ náà kí wọn lọ pa wọn wọn lọ pa wọn. tá a gbà bẹ́ẹ̀ àbá gbà bẹ́ẹ̀ tá a ṣe eré sí ẹ̀ là. bẹ́ẹ̀ ni máa ní nígbà wo rà anabi ẹ̀yí sáré àgbàgbọ́ wọn sì ní dákọ̀ rẹ̀ kí ló bí wa pé kí ni kí ló ṣe wá. torí di eléyìí báyìí wọn wá ní ẹ̀yin ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi náà wọn lójú kọ wọn gbọ́ tóòtọ́ ni mo ti tẹ fáwọn èèyàn mi àbí ti tẹ fún wọn. ẹ ọlọ́sọ̀kọ́ ìlànà ìṣẹ́hìnà mi lẹ́hà pé wọ́n mú mi àlẹ́ wọn. ẹjọ́ bá tẹ̀ yọjọ́ ẹ̀jẹ̀ òdodo yóò jẹ́ kó ní màmá rẹ̀. tó láti jẹ́ ìyẹn òdodo nípa dáàmú. àwọn ìjọ àdébí muhammed sallallahu alayhi bẹ́ẹ̀ ni nuuxa ó ti èèyàn rẹ̀ Ọlọ́run ti fún wa ó ti èèyàn rẹ̀ Ọlọ́run ti bẹ́ẹ̀ ni ìjọ ń gbà ni àti fún wa rẹ̀ láti mọ kó lọ́rọ̀ rẹ̀ náà لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا أنا من أسس الدين لأن tọ́ ìjọ́tọ̀ gani jọ anẹ́sọ̀lá àṣẹlẹ̀ wọ́n sọ fọ́nà tàbí nìkan ní ọjọ́ ìjọ náà gbogbo ẹni tó gbà fún anẹ́sọ̀lá àṣẹlẹ̀ ọ̀nà ọjọ́ ìjọ. tuntun wa wá nínú ẹgbẹ́ ọ̀rọ̀ bisanadin hasan láti ọ̀dọ̀ imam ahmed رحمه الله تعالى بواري أولت يدا حكيم أما معاوية أما حيدة أتي يدا مبارك قال النبي محمد صلى الله عليه وسلم فيه أنتم توفون سبعين أمة أنتم خيرها وأكرمها على الله عز وجل ẹ̀yin ju anabi muhammed sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ pé nàmbà sẹfẹntì nínú gbogbo ìjọ tó lọrọ dá ẹ̀yin ní ìjọ nàmbà àádọ́rin ìjọ ti nínú gbogbo ìjọ tó dá yẹn fi ìjọ mélòó ló fi síwájú wa ìjọ nípa ẹ̀yin ìjọ ànábì sallallahu alaihi wasallam wípé ẹ̀yin fẹ́ kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin lẹ lóore jù ẹ̀yin lẹ dáa jù nínú àwọn àjọ yìí. النبي صلى الله عليه وسلم قال إني إجادون أي لو في إجاد إجادون إلى أن جدنا عند شبه أنتم خيرها إلى لولي شبهما الله أي جانب صلى الله عليه وسلم إلى لولي شبهما الله وأكرمها على الله أين الله والذي يبدو ولا سبحان الله أين الذي يبدو ولا أين الله والذي يبدو ولا الإمام ابن كثير عني وهو حديث مشهور حديث إقبال جمع الله وقد حسنه الترمذي الإمام الترمذي قال ودعا فنتوب ودعا ويروى من حديث معاذ بن جبل وابي سعيد نحوه حديث هو بدر معاذ بن جبل وابي سعيد الخدري ثم نادى طب ما ني اواني نمبر 7 من اواني نمبر 7 اولا لوري اولا لا قبي شباب نتابع تنزيل يا تنزيل يا بين الامر بالمعروف والنهي عن المنكر wọ́n yí ìmánu bì lá káwọn kòrò àwọn èèyàn láti ṣe dáadáa káwọn kọ̀ fún wọn láti ṣe bàjẹ́ káti lọ lọ pọ̀ eléyìí ni wọ́n sọ wá sí ìjọ tó lóore tọ́. النبي محمد صلى الله عليه وآله وسلم من أو يقرون منه قد في هواه bó ti ṣe jẹ́ pé àwọn làwọn lọ́lá jù nínú gbogbo àwọn ànábì ọ̀lọ́. ẹnu káwa náà ṣàdédé jẹ́sẹ̀ tó lórí àti lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn ẹni ànábì tó lórí jù lẹ́ni tó lórí jù nínú àwọn àjọ. àwọn ẹni ànábì tó ga jù lẹ́ni tó ga jù nínú àwọn èèyàn. torí ẹ̀ àṣàdédé jẹ́ni tó ga jù àtìgbà dédé sẹ́ni tí wọ́n gbé kíkò tó tó níláárí àyàfi nítorí ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí fóònù lẹni tó ga jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́sọ̀lá sọ̀rọ̀ ńlá òun ló lọ́kàn lédè nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run òun lọ́lọ́run ọba rán pẹ̀lú òfin kan tó pé tó tóbi èyí tí ọlọ́run ọkọ̀ fún ànábì kan síwájú rẹ̀ nínú ẹ̀ nírú ẹ̀ tí ó sì fún òṣìṣẹ́ kan tó síwájú rẹ̀ ní ìtọ́jọ́ rí. torí ẹ̀ ìmọ̀ fi lọ́lọ́run ọba fi ránṣẹ́ wa wò èdè máa fi ojú ọ̀nà tó là kalẹ̀ fọ̀nà yóò mú kí èèyàn dẹni tí ń tara iṣẹ́ díẹ̀ gbàlágà tọ́pọ̀ tọ́pọ̀ tọ́bọ̀ yìí. Ṣé máa ti tẹ̀lé tàbí tó wà lọ́sọ̀rọ̀? Iṣẹ́ díẹ̀ láàdá púpọ̀. Ẹ̀yin sì máa sọ ẹ̀yin máa fi dáta nípa ọ̀rọ̀ owó. Fífi ọlọ́run kọ́mọ̀sì yín ló ní tẹ́. Nítorí pé ó ní tẹ́, ìyá ní jẹun àbẹ̀tẹ́yìn ń sọ̀rọ̀ ní pé iṣẹ́ díẹ̀ mhm. owó ńlá tẹ̀sí wa ń fúri rẹ ní ìsìn tẹ̀lé daniel Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ díẹ̀ láàdáa rẹ pẹ̀tẹ́ nítorí lópin ìgbà tó bá jẹ́ pé nítorí o ṣe tó o fi ṣe lọ́ọ̀ o ṣe dọ́gba pẹ̀lú ìlànà anabi wa Muhammad sallallahu alaihi wàá gba alága tó pọ̀ lọ́dọ̀ lọ. àmọ́ tí ń tó ṣe tọ́ba pọ̀ lọ jáǹtì rẹ́rẹ́ ìwọ́n tó ta gbogbo náà nígbà Muhammad sallallahu alaihi wasallam lọ́n máa dájú kò ní gba alága kan bẹ̀ wọ́n sọ lọ láyà rẹ̀. kò sí alága kan tó wà lẹ̀ torí mọ́nà àmìlà àmàlẹ́ lẹ́yìn sáré ní ọkùnrin náà ọkùnrin gbogbo lẹ́yìn oṣù ọba ti kí ìtọ́nà ló ti gbọ́ láti àdàpadà fún ọ owó tẹ ẹ ná lórí ẹ òfò wàhálà tẹ ẹ ṣe lórí ẹ àdánù lórí rẹ láti sọ ife الاقتصاد في السنة خير من الاجتهاد في البدع kéèyàn jẹ́ ní tó ṣe pé ó ń tẹkọ́nọ́mì ó fètò sí bí títí ń tẹ̀lé súnà ó lóye fọmọ gbìyànjú nínú òbí di àlọ nínú àdáda rẹ nítorí pé láǹfọ̀lì ìrọ̀mọ́ àlẹ́ sílá wàlẹ́ kẹ̀mí ìrọ̀mọ́ àlẹ́ sílá kò sí pọ̀ tí wàá yẹ kó àdàdà rẹ kéré tí ẹ̀ máa tún tẹ̀lé tàbí ẹni tó wà lẹ́sẹ̀lẹ̀ nínú setu kéré kò sí sí sẹ́tò pọ̀ tí waa ye ko adada alẹ̀ ní oṣù tẹ́jú aládàáda alẹ̀ wọ́n fi wàhálà. kí ìyàwó tó jẹ sí wọn fún tùsí wàhálà torí di ẹlẹ́yìí ẹsẹ̀ rẹ̀ ti ṣe fídíà yóò ṣe dígìrì fídíà gbogbo ẹsẹ̀ rẹ̀ ti di pákó ẹ̀rí ẹsẹ̀ lómi ó ti jókòó ṣe dígìrì fídíà ṣe ti di ẹsẹ̀ di pákó tí wọ́n bá ń pọ̀ mẹ́rẹ́ ṣe di pákó kò ní ní fílímù gbogbo ẹ̀ lórí rọ́ tí wọ́n ní ẹ̀ ọ̀dọ́ òun ká ṣe àdúrà tó ṣe ẹ dákun ẹmí lónìí tó ọba ti rí oṣù tó lẹ ìmọ̀ ìlú tó ń gbé bóun ní mọ̀ ìlú tó gbé àti kẹ́ ẹ bí nine nine nine nine nine nine nine kó pé nine hmm. bàǹgà tó lù ú gbà kọ́ dáná rẹ̀ nítorí pé yọ̀ọ̀mọ̀ ti ṣe pé gbígbà tọ́lọ̀ tó fi gbọ́ kò ní gbọ́ ọ̀rọ̀ ìkànnì kò títí àkókò pé nine nine nine nine nine nine nine nine nine yóò fi àjọ pé bìbí bílíọ̀n tàbí ọgbà fún àlọ́ ìrìbá yọgbà gbogbo àwọn kẹta ń kà tó fún nà kí ẹ tó bá tó báyìí tó bá tó báyìí tó bá tó báyìí kò jẹ kálọ̀ mọ́ náà kò jẹ kálọ̀ mọ́ tó bá ti ti yọgbà náà àfi tí wọ́n ní iye nọ́mbà báyìí kò pé torí délé tẹ̀lé súnà ọ̀sàgbà gbogbo nǹkan tó tó tẹ̀lé máa ta fún torí ẹ̀ka tẹ̀lé tẹ̀lé ìlú àdúgbò ní òsì ká gbélé ayé fi ṣe díẹ̀ láti wà gbalada tó pọ̀ ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ àárín ìgbà àbíkọ́rì rọ̀bí ọgbà ọ̀gbà ẹni. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أعطيت ما لم يعطى أحد من الأنبياء قال النبي صلى الله عليه وسلم كثير أقوم من كتاب ويدومين هنا عن النبي الله عن النبي صلى الله عليه وسلم قال له فون من جو قوم من هنا عن النبي الله كيف تملين أجل أن يسع لله سيد النبي محمد صلى الله عليه وسلم فقلنا يا رسول الله أواصل àwọn sàbẹ ní awí gbé ìgbé anabi sọlá àtẹlẹ lọ́wọ́ wa kí ni tọ́lọ̀ fún ọ tí ò fún anabi mi wò qaal anabi ni nusirtu birru'b nusirtu birru'b nínú àwọn ẹ̀ka wọn nínú àwọn ẹ̀ka wọn mi nàti ìrántí sábà àti àrántí fún mi pẹ̀lú bẹ̀rù àrá ẹ̀rù ní òdiwọ̀n àríwá kan tẹ́lẹ̀ bí wọ́n fẹ́ bá àwọn èèyàn jagun oṣù kan kó tó di bọ́ọ̀lù ọgbà wọn àrà ẹ̀rù ti sùn kalẹ̀ sí wọn láyà ẹni tí kì í òsè bí wọ́n bẹ̀rẹ̀ sí sí ẹni tí kì í òsè wọ́n bẹ̀rẹ̀ sí sí gbogbo sísẹ́mù lọ́dà kálukú ni mo ti dùn mọ́ ma ọlọ́run ti bẹ̀ bá nàbí ọlọ́run fi ẹrù jẹ̀kẹ̀ tó dàbí à ó fi hàn ànábì sọlá àtẹlà ṣe pé kó tó gbé ogun lọ bá wọn kan ìgbà mi ti gbá gbèsè àyẹ̀wò yóò fi wọn sùn kàn ó ti di fún wọn dé àkọ́kọ́ náà. وأعطيت مفاتيح الأرض ولا تكتم مني كقرة كقرة كقرة لي أو كقرة كقرة لي ẹsẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àwọn àlùmáàní ilẹ̀ sọmi èèyàn máa lo tí wọ́n sì máa jẹ́lẹ̀ wọn àmọ́ kí ń jẹ pẹtrol láyé lọ kò sẹ́ńtọ́m pẹtrol sẹ́ńtọ́m. àwọn ìbò tí wò sùn wọn ní pẹtrol nígbà àwọn ẹranko àtàwọn èèyàn tí wọ́n ti kú láti mílíọ̀nù lọ́kì yẹ. Tòlá máa mú wá sí kíní kan ló ti ké ìgbọ́ kíní kan gbogbo ẹ̀ fún ẹ̀ fisiọ́lọ́jíkálì kíní kan gbogbo ẹ̀ wá sí padà wá di pẹ̀tró. A àjẹpá tó yẹ kó tó di pẹ̀tró wọ́n máa pọ̀ ọ̀pọ̀. Gbogbo sẹ́mẹ́tìrì ti yín náà lórí sẹ́yìn ẹ̀ máa sọ̀kúrò dáadáa fún wọn after five hundred years táwọn ọmọ yẹn pàpọ̀ lẹ̀ fún wọn wúlò fún wọn kó bẹ tó jáde àwọn òkúrọ̀ burúkú kéèyàn á ní ti bẹ tó nínú sahara sahara tó ń mú bẹ tó ti gbé tí ì bá tó wú ọmọ ìlú débẹ̀ láéláé èèyàn olóyún débẹ̀ èèyàn ológun ní òkun rí wọn lè fa àwọn ẹja tó kú bẹ́ẹ̀ tó kú bẹ́ẹ̀ tó kú bẹ́ẹ̀ yìí. Ah, irọ́ iná pọ̀ọ́pọ̀ gbúrọ́ fún kàkà ká gbà pé ọlọ́run rọ́pùlà rẹ̀ mi ló ti tẹ̀. ó wù títí kí wọ́n rí pẹ̀trol wọ́n sì ń bẹ nínú ọ̀rọ̀ lẹ́yìn náà. gbogbo bí jọba ti rí ọ̀rọ̀ yìí torí ẹ̀ máa ń pè ní ẹ̀dẹ́gbẹ̀rún ẹ̀dẹ́gbẹ̀rún ẹ̀dẹ́gbẹ̀rún ẹ̀dẹ́gbẹ̀rún black gold ni wọ́n pè láyé gbogbo mi tó bá ti rí tí wọ́n ti rí tí wọ́n ti rí àwọn náà dẹni tí gbogbo ayé mọ̀ wọ́n dẹni tí gbogbo èèyàn fẹ́ bá ti rí torí káwọn èèyàn fẹ́ láti lọ máa rí kó wọn torí bí o ti kó bàálù ọ̀lọ́ bí o ti kó mọ́tò ọ̀lọ́ bí o ti kó ọkọ̀ tí o ní ọ̀lọ́ subhanallah tẹ́lẹ̀ orí ńlá yìí òsùnmí tó ahmed nínú sọlọ tó ṣe fún mi onígbé wọn sọ mí ní ahmed òsèǹ tẹbi orúkọ yìí wájú àtẹwà ahmed sọlọ wà lẹsẹ àwọn kan tó dáa mọ ìdíjọ àlọ sọ ọmọ orúkọ kan tó ní ìtumọ̀ àtẹnìkà jàláàlì jàláàlì wà wọ ọlọ́run ló lè jẹlẹ àti àti gbangba ẹ wá fọmọ yín ní ọmọ tó kọlu mọ́ lọ́wọ́. ẹ̀sọ́ mọ́ Muhammad ẹ̀sọ́ mọ́ ní Ahmed Abdullah Abdulrahman Abdulsalam Abdulaziz gbogbo àwọn ọkọ̀ tó dá mẹ́lẹ̀ wọn á ní sọmọ wọn á lọ sọmọ ló kọ̀ kẹ́tẹ́kẹ́ tó ọmọ bá dàgbà yọmọ tàlẹ́ǹtì wọn lágbo ilé wọn ìwà àtàlẹ́bílé nìjọ náà fáwọn ló sọ fún yín tọmọ bá dà fà lá yọmọ abẹ́yẹ kí ló ti dẹ̀ fi tó mẹ́gbẹ́ ó kórìí sí àná.